وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اكفوا أيما يواتف ولا يتلف الكلم والسلام عليكم ورحمة الله وبركاته أنت سؤال الأيوة لوي فيه المعاملات أقوي أجل الفرق لا أمانيا àti láàrin mùsùlùmí sí mùsùlùmí àmì tí kì í ṣe mùsùlùmí pẹ̀lú ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala báàbù ẹlẹ́kẹ̀ẹ́sàlá òun náà ni a sọ̀rọ̀ nípa rẹ̀ ní alẹ́ yìí albaabu thalith ashar ashufa'atu wal-jiwar báàbù ẹlẹ́kẹ̀ẹ́sàlá tó bẹ́ sọ̀rọ̀ nípa ashufa'atu wal-jiwar kí ni ìtọ́jú pé ní ashufa'atu. kí ni tẹ́tọ́ pè ní àjùwà ó tí a bá ṣàlàyé rẹ̀ nípa sọ̀rọ̀ a mọ̀ pé wọ́n fi bẹ́ẹ̀ nínú èdè wa àbí kí ni tí ó túmọ̀ sí. wà bí ìmọ̀ta yìí àwọn àlàyé ọ̀rọ̀ ìsìn wà lábẹ́ báàbù yìí nínú àwọn àlàyé ọ̀rọ̀ ìsìn wà mẹ́rin náà ni àwọn sọ̀rọ̀ ti kú yá fi màánà ha wà á dín lẹ́sìn mọ̀ṣẹ̀rọ̀ ìyẹ́ bì ha. alákọ̀ọ́kọ́ nínú àlàyé tó wà mẹ́rin òun náà ní ìtumọ̀ rẹ̀ kí ni ìtumọ̀ tá a pè ní àṣùrà wà á dídá ìyá mi ha àtẹ̀rí ti ń tọ́ka pé ó wà nínú ẹ̀sìn tá ní ṣùpà yìí. الشفعة هو استحقاق الشريك انتزاع حصة حصة شريكه مما انتقلت إليه بعوض مالي. إنه فيكم إذا كان شفاعة òun náà ni ẹ̀tọ́ tí ẹni tí wọ́n jọ ní nǹkan pẹ̀lú èèyàn kan tó ní láti gba nǹkan yẹn padà nígbà tí ẹni wọ́n jọ ní nǹkan yìí tó bá ta ẹ̀tọ́ tiẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ báyà bẹ́ẹ̀ méjì ó jọ nílẹ̀ àwọn la jọ nílẹ̀ yìí ẹnìkan náà méjì lọ ó wá bu ní tó jẹ́ ìpín tiẹ̀ bẹ́ẹ̀ ó wá tà fẹ́lómìn ẹni tí wọ́n jọ nílẹ̀ yìí ó lẹ́tọ̀ọ́ láti gba ilẹ̀ yẹn padà kó san owó yẹn fún ẹni tó rà nínú ṣẹ̀ríà Islam pé ilẹ̀ tẹ́lẹ̀ yìí kà mọ́ ẹni yẹn tó bá gbé lọ ilé ẹjọ́ ṣẹ̀ríà tó ẹni tí ẹjọ́ níhùn ó lẹ́tọ̀ọ́ sí ju ẹlòmíì lọ láti rà òun náà ni wọ́n pè ní àṣùpá àbí ilé àbí ilé tí wọ́n jọ nílé yẹn tó ká wọ́n jọ ní papọ̀ ní kò sí ìpín so ẹnìkan náà àwọn tó ní àwọn tó wọ́n jọ nílé yìí òun wá mú tó jẹ́ ẹ̀tọ́ tiẹ̀ torí pé yóò jẹ́ ẹ̀tọ́ tòun nílé yìí ọ wá tà fún yà kan ò irú táàkù ní ṣùpá òun náà ní ìwọ̀ tí ẹnìkejì yẹn ní láti lè gba nǹkan yẹn padà pẹ̀lú kíni bí ìwádìí nìmọ̀ pẹ̀lú pé yóò san yóò san ó padà fún ẹni tó rà nílùú ní ìdúgbò rà wọ̀túnbíyá ti ṣùkọ́ wọ̀túnbíyá ti dáàrí ká kí ló ń sọ ní ṣùkọ́ torí pé ìpìlẹ̀ ní èdè lárúbá látara ṣáfà kí nǹkan ó pé méjì òun náà lábàá ń pè kíní táwọn sọ pé àṣàfù òun náà ní ètò wa jẹ méjì méjì méjì wọn wá sọ irú nǹkan báyìí ní àṣùfà kí ló fà á lè á nà sọ ìbàhà dọ́mọdé bàbí à ìlà méjì nítorí pé ẹni tó jẹ́ sẹ̀fí òyì ẹni tó ń jọ ní nǹkan yìí lẹ́yìn ìgbà tó bá gba nǹkan òun náà yóò wá pa pọ̀ mọ́ tiẹ̀ yóò wá di méjì òun náà lẹ́bi sọ ní àṣùfà pàṣọ́ọ̀rọ̀ ṣàfàán nǹkan tiẹ̀ yẹn wá di kíni òdì méjì bẹ́ẹ̀ wọ́n jọ ní ilẹ̀ bíi pọ́ọ̀tì márùn-ún ìsìn ẹnìkan nínú àwọn sọ́jọ́ ní fún ti lọ fún plọ́ọ̀tì méjì ní ojú tiẹ̀ ọwọ́ àtà tó ìwé lẹ́nu ẹ̀ tó jẹ́ pásítà rẹ̀ tí wọ́n jọ ẹ ó lẹ́sọ̀ kó sọ pé a ò ní kí n pàtó fi kalẹ̀ yìí kó wá jáde fi owó sẹ́ni yẹn rà kó da padà fún ẹni tó rà kó máa wá sí kiri kó máa jẹ tiẹ̀ torí pé bẹ́ẹ̀ tó fẹ́ ta fún ní ìfẹ́ ìgbà tó yẹ pé a kò ní tẹ́ ìyẹn lọ́rùn nígbà tí kó máa padà ń lò sórí nǹkan yẹn sẹ̀yà ìsìlámù sì ní fẹ́ kí a máa kónira bára wa so eléyìí wọn náà pè ní ṣùpá wàkìlá so arínú àwọn afáàmì tó ní ìtàn pè ní ṣùpá ìyàhákù tàmádùkì fàárì òun náà ni ẹ̀tọ́ téèyàn ní láti ní kápá lórí dúkìá kan ní túláàsì láti jẹ gàba lórí dúkìá ìgbéyà ìdìbò lẹ́tọ̀ọ́ sí i yẹn tuntun lè ṣẹ̀rí kí n kọ̀dí ala ṣẹ̀rí kí n hadí. ló jẹ́ pé eléyìí yóò nílẹ̀ fún partner títí pẹ́ tipẹ́tipẹ́ tí ẹnìjọ́ nìkan tipẹ́tipẹ́ lórí partner tuntun ìtumọ̀ bàtà tó ń gbé ẹni tí ẹsẹ̀ ìjọ da kápákọ̀ ẹsẹ̀ ìjọ da kápákọ̀ tẹ́lẹ̀ ń sìn ó lẹ́sọ̀ pé ara o ẹsẹ̀ òkú sí yìí o ànígbà síbẹ̀ tó bá yà mọ̀ pé o ní ṣe nǹkan yìí má fẹ̀yà kásìkìnì fẹ̀kátà gbogbo ẹ̀kún mi ń ta ẹ̀tọ́ rẹ̀ fún mi torí pé eléyìí nínú ṣẹlẹ̀ islam ìdáfẹ ìtọrọ láti lè bá gbé ìnira kó fẹ́ fúnra wa ni àmì ìtajọ ní ìtàn tá a ti mara wa tá a ti mọ ara wa nígbà tó bá ta nǹkan yẹn kíláàsì kò sọ bẹ́ẹ̀ ni bí a ah, ń ta ìpín tèmi nínú nǹkan tá a jọ o a ah, tó bá ní a ah, èló ló fẹ́ ta nǹkan owó rẹ̀ ní àbí tó bá ní a ń lágbára láti rà kó dà lórí tàbí tó bá ta fún so eléyìí ti ṣẹlẹ̀ níbẹ̀ wà á dín ẹ̀rí lórí ipe àṣùfà yìí ó wà nínú òfin ṣẹ̀ríà Islam afaani al-aslu fiha hadithu Jabir radiyallahu anhu ìpìlẹ̀ níbi ọ̀rọ̀ yìí òun náà ni hadithu Jabir ibn Abdullah radiyallahu anhu tó wà nínú ó wà nínú Sahih Bukhari ó wà nínú Sahih Muslim kí ni hadithi náà أني قال قضى رسول الله صلى الله عليه وسلم بالشفعة في كل مال ما لم يقسم wọ́n lànà bíi sọ̀lá àwàdì ọ̀sọ́lá fún ìdájọ́ pẹ̀lú ṣùfà níbi gbogbo dúkìá déyìn ọba ti pín kíní yìí ó àjọ ní gbogbo ẹni àti ìwà pín tí ọba ṣe tọ́tọ́ fẹ́ ta ẹ̀tọ́ ti ẹ níbẹ̀ ànábì sọ̀lá àwàdì ọ̀sọ́lá fún ìdájọ́ lórí ẹ̀ ànábì wa ní ọ àfa wa ní ẹ̀ jábìrún àbdùlá wọn ní fàyídà wákàtí ìrìnàjò tí àlá ti wá tẹ̀lé bẹ́ẹ̀ tẹ ẹ bá ti pa àlà sí tó kálukú ti ní bí àtijọ́ ilé ìtẹ̀lé ìtẹ̀lé ti jẹba kéèké ẹ̀ wọ́n sórí ìfá ti túrò padà ṣùgbọ́n tí wọ́n ti di tó ṣe pé ojú ọ̀nà yìí tó jẹ́ ojú ọ̀nà tó láàyín láàrin ẹ ti ṣe ojú ọ̀nà ẹ ti sọ̀rọ̀ tẹ́ẹ̀bi tẹ́ẹ̀bi jẹba kéèké kan yẹn tẹ̀ lànà sí láàrin tó eléyìí nìsín wọn ni kò sì ti jẹ́ ṣùgbọ́n àná gẹ́gẹ́ bí àdínkù jáde ìtọ́wà nínú Sahih Bukhari ó ní wọ́n bí ìrìwáyà nínú ìrìwáyà míì في رواية أخرى من رواية مين؟ قال رسول الله صلى الله عليه وسلم بالشرعة في كل شركة لم تقسم ربعة ربعة أو حائز ولا النبي صلى الله عليه وسلم ó ṣe لوري lórí dúkìá téyò tí ساجوني pín sáájọ ni ẹ̀ka lóko tí ì wá pín ó ó jẹ́ ilé ni ọ̀nà pẹ̀lú rọ́bà ilé ni àwòhá àbí ọgbà oko àjọ ní ọgbà yìí ni tó àná ìfọwọ́ àwọn sọ́lá ń ṣe ìdájọ́ lórí ẹ̀ láàyè àyìnlóláhu ayẹ̀bí a ànábi ní kò lẹ́tọ̀ọ́ fún ẹnì kan bó ta díẹ̀ ẹ̀ hátà yóò fi iná ṣẹ̀rí ìkà títí tí ó fi gba ìyá dá lọ́dọ̀ ẹni tí wọ́n jẹ ọjẹ́ pátánà ìgbé àwọn ìfẹ́ ta kan yìí o fàyìnṣá ẹ̀ sàrọ̀ tó bá wù ẹ̀dá ọjẹ́ pátánà yóò fi lẹ́gbẹ̀ẹ́ lọ́ta kan rẹ̀ fàyílà bá a tó bá fi lè wá tà á tó lọ ta títí ẹ̀ wà lámù ìwúdínù tí ò wá fún tí ò tí ò fi tó létí tí ò fi yé pé tọ̀ fún bẹ́ẹ̀ ta nǹkan yóò wà hùwà àhàkù bí yìí pátánà rẹ̀ ń lẹ́tọ̀ sí ju ẹlòmíì lọ nínú sẹ̀ríà Islam tó eléyìí kan pèlè ṣùgbọ́n eléyìí ó túmọ̀ pé anabi sallallahu alayhi wa anabi ṣe dájọ́ lórí nǹkan tá a pèlè ṣùgbọ́n yìí wàhánì sallallahu alayhi wa sallam hadith mi wà lọ́dọ̀ anabi sallallahu alayhi wa ní ìtura nínú sunanu Tirmidhi àtàwọn tíra hadith mi qal ó sọ báyìí pé jaaru daari ahaqqu bi daar anabi sallallahu alayhi wa sallam ó ní nébọ̀ ẹni tó bá nílé sájọ kẹ̀kẹ́kẹ̀kẹ́ báyìí òun ní bí ń lẹ́tọ̀ọ́ sí ilé yẹn ju ẹlòmíì lọ àmọ́ ah, wọn fẹ́ ta ń tẹ́jọ yìí ó kọ́kọ́ fi tó àwọn ẹlẹ́sìn bí wọn fẹ́ ta nǹkan báyìí ò sẹ́yọ̀rọ̀ àwọn a ah, ìnira o kí ló wà lórí pé ẹlòmíì anabi sallallahu alayhi wa sallam ó fi sẹ́kìnì ó fi fi kíní jẹ́ ẹ̀wọ́ ẹ̀ ìwọ ẹ̀tàjọ tàjọ gbé alábàgbé ká ìwọ wọn fún wa wọ́n mọ̀ ní pé ẹ̀ta bá fún yóò padà máa wá kó nira bá wọn lẹ́yìn ìgbà tí o ti sí ìnira tẹ́lẹ̀ afáwa ni wàkọ̀dà ajma al-ulama ó ní gbogbo àwọn olùmọ̀ pátápátá ni wọ́n fẹnu kò ala isbati haqqi shuf'ati lish-sharik alladhi lam yuqasim fima bi'a min ardin àwùdáàrí àwùháyé wọ́n ní gbogbo olùmọ̀ ló fẹnu kò lórí pé kí ni ẹ̀tọ́ yìí ẹni tí wọ́n jọ ní ẹni tí yẹn bá jọ nìkan pátánà ó ní ẹ̀tọ́ yìí lórí pátánà rẹ̀ bí àti ẹ alẹ́ ní lámúyọ̀kọ́ àti lórí nǹkan tó yẹ pé wọn ò ti ṣe ni wọn ò ti pín láàrin ara wọn bí máa bí a nínú nǹkan tó yẹn sáà ní min arìnrìn ní tó jẹ́ ilẹ̀ ni bóyá lẹ̀ ni lápèjúwe àwùdáàrin àbí ilé ni àwùhá àbí ọgbà òkú so eléyìí kò sí ìyapa ẹnu bẹ́ẹ̀ lọ́dọ̀dọ̀ àwọn olùmọ̀ látàrí anabi sallallahu alayhi wa sallam tóbi dòní pàtàkì yàrá látàrí eléyìí ọwọ́ àti wa tòbótò mashru'iyyati ash-shuf'ati bis-sunnati wal-ijma' nígbà tí a ń pè ní ṣùfà yóò ìtòní lẹ́ni láti ní sunna anabi sallallahu alayhi wa sallam wal àti ìfẹnukò gbogbo àwọn olùkọ́ àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì al-ahkamu al-muta'alliqatu bish-shuf'a àwọn àdájọ́ tó rọ̀ mọ́ ṣùfà yìí kí làwọn àdájọ́ tó rọ̀ mọ́ irú ẹ̀tọ́ báyìí téèyàn lè ní lórí pátánà yẹn. alákọ̀ọ́kọ́ inú àwọn ìdájọ́ tó wà bẹ́ẹ̀ òun náà ni pé la yajuzu lish-shariki an yabi'a nasibahu hatta yu'dina aw ya'rida ìtò jẹ́ ẹ̀tọ́ tiẹ̀ hátà yúkùbìnà títí àyàgbà tó bá ti kíni tó bá ti tó ẹni tí wọ́n jọ ní sanjọ tó jẹ́ pátá àìlétí wọ̀yá àrídọ́ aláṣẹ́rí kì í kí ó sì pìtẹ́tì ẹ̀ sí ìgbà sòwòrán kan yìí fàyìnbá a tó bá wá ta nǹkan yẹn wàlámù yóò dín níhu tí ò wá sọ fún un síwájú kó tó ta yàtì kò kò ìfọ́mẹ̀ epo òun fẹ́ ta wọ́wọ́ àhàkùbí yìí so ẹni lẹ́tọ̀ọ́ sí nǹkan yẹn ó lẹ́tọ̀ọ́ mi ṣẹ̀dá ìsìlámù pé a ah, ó sọ fún kó fẹ́ ta nǹkan yìí ah, èmi àfẹ́ ra o yóò wá kó owó yẹn fún ẹni tí ó ra àpàtì tó ra tẹ́lẹ̀ kíkọ̀ ẹ̀dá àjọ ní òun náà lẹ́ ó fẹ́ rà tó wáyé pé ibi tó ti lò fi ṣẹ̀dá ìsìlámù ni onídìí àwọn àwọn kan bẹ́ẹ̀ òun náà pé òun ló ní ìwọ̀ sí ju ẹlòmíì lọ. nínú òfin ẹlẹ́ẹ̀kejì tó wà níbi ṣùfà òun náà ni pé látẹ̀sùkútù látẹ̀sùkútù ṣùfà níta àtòní ṣùfà yìí kò ní rinlẹ̀ fi gẹ́rì àrùbí ntí e bá ti ṣe lẹ̀ kò ní rìn lẹ̀ ń bẹ̀ àìsè ṣùkúrà e ti ṣe kí ni tí e bá ti pé ilẹ̀ ni nìkan yẹn wàlẹ̀ àkọ́r àbí tó jẹ́ landed property bóyá ilé ni bóyá ọgbà oko ni bóyá ilẹ̀ ni so àwọn ilé tó jẹ́ pé nǹkan tí ò ṣe kí ni tí ò ṣe gbé àwọn náà ní ṣùkúrà onímọ̀ nílẹ̀ ẹ́ so kalimankú láti minal amdi àti wàlẹ̀ hayawa náà tó gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ pé bí àwọn ntòsí múùfù nísìnyí àwọn tó bá jẹ́ múùfébù irú àwọn èèyàn kò sí ṣubú àmbẹ ọtí bá tó bá jẹ́ pé nǹkan tó ṣe múùfù ni ẹ báyà bí ẹran alákòjúwe nísìnyí báyà ẹjọ́ ń sinra ẹ ẹ wá ẹran wá bí ma alákòjúwe ẹ wá jọ fún ẹran ti ẹni ti eléyìí ni tó kò sí ṣubú àmbẹ bí ó tẹ́ran jẹ ní òṣìṣọ fún mi báyà ọ lọ lè gbá padà rárá nítorí nǹkan yẹn nǹkan tó ṣe ṣe kí ni nǹkan tó ṣe múùfù ni nítorí pé ìnira ò lè máa ṣẹlẹ̀ sí ìdíṣẹ́ yìí àfikún kalẹ̀ ní pé njẹ́ òsè gbé ni nígbà tó bá ti talé rẹ fẹ́ nìkan tí wọ́n ní ẹni kejì rẹ la ó rí i pé ilé wọn òsè gbé fún bẹ́ẹ̀ mọ́ pé ó yá súnlé rẹ máa gbé lọ òun náà ní ìṣẹ̀lẹ̀ àfikún ìdájọ́ kalẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ìdájọ́ tó wà ní ṣúfà òun náà ní pé àṣùfà tó hákún ṣàlàyé ṣúfà àtàríhùn ìwọ̀ ni tó lẹ́rìí nínú ṣẹ̀ríà Islam ráìtì kan ni tó jẹ́ pé ṣẹ̀ríà Islam ó fọwọ́ sí la yajuzu tahayulu lè sọ́ọ̀tì yìí kò lẹ́tọ̀ọ́ kéèyàn wá dédé láti pé kí pásítà yẹn wọ́n bá ṣe kíni kó wọ́n bá rí ẹ̀tọ́ ń gbà kò lẹ́tọ̀ọ́ fún yà kéèyàn ṣe kíni kéèyàn bá kéèyàn dédé ọ̀dọ́ wòlé yẹn lè gbà dédé bóyá ilẹ̀ yìí nìsín bóyá ilẹ̀ tó mọ̀ pé kò ju hundred thousand lọ àmọ́ pásítà rẹ̀ yìí ó fẹ́ kó rà ọwọ́ ni á ah, mo fẹ́ talẹ̀ yìí o èló ni à ẹni mo fẹ́ ẹni wọ́n ti náà ní five hundred thousand oṣù mọ̀ pé kò ní lágbára láti ẹni tó ti tàá fún ọ̀lẹ́ tàwọn náà ló tàá fún tó dị ní látara tó kí nǹkan ẹ̀ má bọ́ sí á ìfẹ́ kó bọ́ lọ́wọ́ tó máa wò dáa nínú Islam tó irọ́ ló pa tún fi ṣe kíni ìwọ̀ ẹ̀tọ́ fún ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn ó ṣe kíni gba yẹn lọ́wọ́ gbogbo sẹ̀ríà islam ṣe lófin láti fi gbé ìnira kó fún ẹni tó jẹ́ pátínà yẹn ni láti gbé kíni lọ́mọ sókè ni kó mọ̀ ìnira látara rẹ̀ náà ní sẹ̀ríà fi gbé kalẹ̀ tòtò bá ti wá dé pé fún láti gbé fún bàálí ìgbà yẹn rà tí padà wá ní ìnira ń bẹ̀ yóò máa sókè ni yóò máa gbèsè látara irú nǹkan báyìí. ẹlẹ́ẹ̀kẹrin nínú ìdájọ́ tó wà fún àṣùfà òun náà ni pé tẹ́sítọ́tù ṣùfà tó lè ṣùràká alàkọ́dìrì mílíkì alàkọ́dìrì mílíkì ṣùgbọ́n àyí yóò máa rinlẹ̀ fún ìkíní kejì inú àwọn sábàjọ ní nǹkan yìí pẹ̀lú òǹdí wọn sábà ní lẹ́tọ̀ọ́ nù nǹkan yẹn báyà ilẹ̀ tó jẹ́ ten plus nísìn ìdí ó jẹ́ ẹ bá fẹ́ pín nísìn ìdí ó jẹ́ ten two plus ni ìdí ó jẹ́ tẹ́lẹ̀ yìí three plus ni ìdí ó jẹ́ tẹ́lẹ̀ yìí four plus ni ìdí ó jẹ́ tẹ́lẹ̀ yìí two plus ni ó ti ní ó ti ní kọ́ṣà tiẹ̀ èyí tó nílẹ̀ ní ṣubú àbẹ̀ òun náà lè dé ìwọ̀nba tó bá jẹ́ ẹ̀tọ́ tẹ̀lé mẹ́ two plus kilomita títí ẹ̀ òun náà tó nílẹ̀ mẹ́ èyí ti pé ìyẹn wà lẹ́sọ̀ tó gbogbo ẹ̀ àtàwọn yòókù míì náà ti ti pé wọ́n ti ṣe tán láti bẹ̀ tà nǹkan wọn. wọ́n á ní wàhálà sábàtà láwùjọ ṣùgbọ́n a ẹni tí ó bá ti rinlẹ̀ fún ni pé ó ní ẹ̀tọ́ lórí ṣubú àyí àkàdàhù ó ti palẹ̀ wọn rẹ̀ ní kò jókòó ma wọ́n wá ta ní hundred thousand ó ní ẹ̀tọ́ láti gba ilẹ̀ padà pẹ̀lú hundred thousand hundred thousand ẹni wọn ní ẹ̀kọ́ fún padà tó ó lẹ́tọ̀ọ́ láti gbà padà sàwa à ń dáná mu àjàlá àwòhà rà ó jẹ́ nǹkan tó jẹ́ pé yóò padà sanwó tó bá yá ni bẹ́ẹ̀ tó ta fún ní tó ta fún láwọn náà ni ipe lẹ́yìn ọdún kan ní padà sanwó rẹ̀ àwọn sanwó yẹn ó kó kalẹ̀ ní káàdì èèyàn lẹ́tọ̀ọ́ láti gbà padà wọn náà gbà padà wọn náà sanwó yẹn fún ọgbà pé ọba nígbà tó dá sẹ́yìn yẹn àbí wọ́n ti jẹ́ pé ẹnì ẹ̀ sanwó káàdì ni wọ́n náà tó ní ọwọ́ àwọn òṣìṣẹ́ ní owó rẹ̀ ní káàdì ni tó inú òfin tó wà ní abẹ́ rẹ̀. ẹlẹ́ka nínú àwọn òfin tó wà lábẹ́ tó wà òun náà ni pé tẹ́sítọ́ tó tún máa dún ìkáwó ní ẹ̀ẹ́dẹ́gbọ́sì mọ̀tẹ́kìlásì àṣẹ̀rí màbí àdán bẹ́ẹ̀ án sọ̀rí ìhán àwọn máa fi màánà. ètí ṣùgbọ́n àwọn obìnrin rẹ̀ fún yà òun náà ní kó jẹ́ pé ẹnì ẹ̀ ta kan yẹn káyọ̀ pé ẹgbẹ́ ìjọ nìkan ó ti ta tiẹ̀ níta tó lọ́wọ́ mi níta tó lọ́wọ́ ọ̀dọ́ yẹn kó ta kan yẹn àti tó ní ìtumọ̀ níta lọ́wọ́ ẹ̀fọ́ àwọn ọ̀sán mẹ́fẹ́ ní ìdílé kò sọ pé ó ta mọ́ ẹ̀ ó bẹ̀rẹ̀ sọ pé ó dà máa mú mi lọ pé kò sàn yí báyìí kò sọ̀rọ̀ pé ọ̀rọ̀ níta yìí lọ́wọ́ lórí níta kò jáde pẹ̀lú ọ̀rẹ́ pẹ̀lú ọgbà jẹ bẹ́ẹ̀ ni ìlú eléyìí ní ti ìṣúfà àti ìṣẹ̀lẹ̀ báwọn tó bá ti gbọ́ sí ìyá ojúgbé bẹ́ẹ̀ ni kó ta ibà yìí tó tó ti mú kó kó ta owó bẹ́ẹ̀ o ta nánu tó o ní lẹ́tọ̀ láti gba àníyẹn padà o ní owó fún ẹnìyẹn wàlá tó bá dá ní màtàkọ́lá àmì ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìbẹ̀yìn kò sí ìwọ ṣúgbà yìí fún nǹkan tó bá jẹ́ pé èyí ti tà tó bá yẹ pé èyí ti kó tà fún yẹn ni kò sẹ́tọ̀ gẹ́gẹ́ bí kí ni èyí jẹ́ pé títà kàmọ̀ wò hó òbí gẹ́gẹ́ bí gbogbo yẹn ntọ́jú ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ tó gbé jọ ní ẹ̀tọ́ ti ẹ̀tọ́ wà lóun pọ̀ ẹ̀ka tó bá pẹ́ oníṣìí kò lẹ́tọ̀ọ́ tó kò lè kó pọ̀ kíláàsì kò sá nígbà tó ti mọ̀yà oníṣìí kò kò lẹ́tọ̀ọ́ kó bẹ́ẹ̀ fún fún wa ló pé gbogbo ẹ̀yẹ ìlẹ́yìn ìwà gbogbo ẹ̀yẹ kó bá kàkà tòmọ̀tò wá ti bẹ̀rẹ̀ nígbà tí ó bá lọ́wọ́ rẹ̀ lẹ́yìn òkú òní nínú ó ti kó o ní bẹ́ẹ̀ ló ti o ti bẹ̀rẹ̀ níbà ó ti kó o ó mú ọ̀nà. wà á máa wúrú bí àbí kó jẹ́ pé ìgbà tẹ̀yẹ̀ jogún ẹnìkan wá jogún sí ẹjọ́ ní bẹ́ẹ̀ wà ní bàbá ẹjọ́ ní ẹjọ́ ní pátánà ẹjọ́ ní pátánà kan yẹn àwọn ọmọdé wá jogún rẹ̀ tò irú eléyìí nìsín ò ní ìdájọ́ òlẹ́tọ̀ ṣùgbọ́n lórí ẹ̀ nítorí pé ogún ni nígbà ló fẹ́ ta ẹ̀yẹ kó tó lè béèrè fún ìdájọ́ ìtumọ̀ lórí ọ̀rọ̀ yẹn. wà mú sọ bí ní àbí nǹkan tó yẹ ti wà sí àkàlẹ̀ ìyẹn tó àtọ́lẹ̀ kalẹ̀ lé lórí gbogbo ìgbà yóò ní bá ti kó báyìí lẹ́sìn báyìí lẹ́sìn o ìyẹn lẹ́sìn ló ti fún àgbẹ̀ tó àgbàdo ìyẹn bá tó wá ìfún wa fẹ́ ta báyìí tó ní ìtọ́. ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn ìdájọ́ àti ìtumọ̀ àkóńtà ti mọ̀tẹ́bìlú bèbẹ́yì kọ́bílà lè fi mà òun náà ni kó jẹ́ pé landed property ni kó jẹ́ pé ó wà láàrin méjì kó jẹ́ pé kó dé pín ni kó jẹ́ pé nǹkan tẹ́yà lè rí pín ni kó jẹ́ pín méjì wàlá ṣùgbọ́n ní máa la ìfọ̀ sàm kò sí ìdájọ́ ṣùgbà yìí kò sí ẹ̀tọ́ ṣùgbà yìí lórí nǹkan tó jẹ́ pé kí ni nǹkan tẹ́yà ò bá lè pín kàhámà sọ̀mí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ kékeré tàbí eléyìí kékeré sì ní títí ẹjọ́ kò dé pín kò sí ti túbà lórí ẹ̀ ẹ̀jọ̀ máa lò náà ni. wà bí ìrì àti kànga kànga tẹ ẹjọ́ ní ìdílé wọn àti kànga ni wọn á fẹ́ ta àti nínú kànga yìí rárá o òfin ta tó lè ẹwà pín ní àbílẹ̀ rẹ̀ nílẹ̀ òfin ta wọ̀tọ̀ ní àbí ojú ọ̀nà ojú ọ̀nà tẹ ẹjọ́ ní ẹnì ọ̀nà tẹ̀lé ọ̀nà tẹ̀lé ìjọ ọ̀nà kò yẹ kó náà gbani kò lápara bẹ́ẹ̀ kò sí túbọ̀ níbi irú àwọn bàbá yìí. ẹlẹ́ẹ̀kejì nínú ìdí túbọ̀ àwọ̀ nínú ìdájọ́ túbọ̀ òun náà ní pé àṣùbọ̀ àlú tẹ́sítọ̀tò tọ́lábàtú bí a fáwọ̀rà ìlú bẹ́ẹ̀ lẹ́sẹ̀ kan náà tẹ̀sí ẹ bá mọ̀ ipò ta náà ló wọ̀rọ̀ sí kí ni ló wọ̀rọ̀ bẹ́ẹ̀ kó túbọ̀ àyè ìbí dé sílẹ̀ tó bá tọ̀ láì pé ó ti ta àgbà ìgbà yìí òwòrò dàgbà sí i òwòlòlò lè béèrè fún ẹ̀tọ́ onífọ ààyè ni wàyí lámì yóò tọ́ ni fi ha wọ́pútà bẹ́ẹ̀ yìí sàkọ̀tọ̀ nígbà tó ta yẹn tó bá wà lọ lè béèrè ó sì mà ó wà lọ lè béèrè fún tó ṣùgbọ́n ó ti sánà nígbà tó bá ti lọ lè béèrè sáńtì nígbà tó ta yẹn ilá ilá àlàmúyá àlám fọwọ́ àlàjù àti àbí lẹ́yìn àmọ́ yóò tù tó padà á mọ̀ pé àti nípa níbí àbí lẹ́yìn ọdún tó ń bọ̀ á mọ̀ tó lẹ́yìn ìgbà yẹn ó lẹ́ ṣúgbà ayé ti ní ẹ̀tọ́ ṣúgbà ayé ti ní ó ti wà fún ìwé ní báwọn. àdáríkà la akọ̀rọ̀ sọ́dọ̀ bá wù lọ́dún gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá di ilé bíbéèrè fún nǹkan yẹn ti kílèmù ráìsì yẹn tó bá di ilé rẹ̀ lọ́dún nítorí ẹtí ìsìn tó bá ní tó fi di ilé rẹ̀ kàlíjà àlè gẹ́gẹ́ bí bá a ti sọ ní bẹ́ẹ̀ mo mọ̀ pé dájọ́ ń bẹ nígbà tó gbọ́ ní tó wá gbọ́ pé ah àti dájọ́ báyìí bẹ ẹ̀sìn bá ó sì wàá dọ̀jú ṣe pé sọ fún mi tó tà ń jò ní èmi náà ní mo níbi ẹ̀ àti pẹ́pẹ́ àtẹ̀jọ́ ní kí ni ẹ̀jẹ̀ ní ẹ̀tọ́ sí nǹkan yẹn àwọn ẹ̀rọ ọ̀dà àdìgbà ẹ̀rìn àwọn àbáwọn bí wọ́n ti máa ta sọ nínú àwọn ẹ̀sìn ìpè yàmá ní bẹ́ẹ̀ kó màá ní bẹ́ẹ̀ kó sí lé ní tó irú àwọn ẹ̀sìn tí ó wà lè nínú ìṣẹ̀lẹ̀ Islam tó ìwé lẹ́yìn ó náà ní ìmọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀keje ẹlẹ́ẹ̀kẹjọ nínú àwọn ìdájọ́ tó wà fún ṣùgbà òun náà ni pé màálù ṣùgbà bí aláàbù lẹ́sí lámùtòkọ̀ sàm ààyè ṣùgbà àyè ṣùgbà máa wọ̀ òun náà ni ilẹ̀ ilẹ̀ tí wò tí tí wò tí pín ilẹ̀ tẹ́ ẹ̀ tí pín aláwọ̀ gbogbo aláàjọ ní bó ti fẹ́ yìí ẹ̀ àti ìpín wàlámùtò hajj àti ìpín àlàfíì wà máa fi ha ìgbèrọ àti gbogbo àwọn nǹkan lókìtọ́ wà mẹ́ àti gbogbo àwọn igi ìlàdúbàwù mẹ́ òṣùpọ̀ àwọ̀ wọ̀bìnáàdì àtìlé àwọn tó bá ti kọ́ sí ilẹ̀ yẹn àtàwọn tó bá ti gbẹ̀ ṣùgbọ́n àwọn àpẹẹrẹ ta ìṣẹ̀lẹ̀ tó wà lórí ilẹ̀ yìí àwọn tó mọ̀ síbẹ̀ yìí ẹ ṣùgbọ́n àwọn ọ̀nà eléyìí náà ọwọ́ dábì ńlá ha ìdájọ́ lè tẹ̀lé ìdájọ́ ilẹ̀ náà ni. wàyí la kó sì wọ́n ti pín nǹkan yìí láti bá fi yàrá àdúgbò ìmọ̀ràn fi fi ìṣẹ́ ọ̀kẹ́ bẹ́ẹ̀ ilẹ̀ ti rọ̀ ọ́n àmọ́ tó jẹ́ pé wọ́n tún ní ìgbàgbọ́ tó jọ ní wọ́n ti pín lóòótọ́ àmọ́ nǹkan tó ń bẹ tó jẹ́ pé wọ́n jọ ní joint play ni kí ò ṣe é pín kàtọ́ yìí gẹ́gẹ́ bí ojú ọ̀nà ọ̀dà ní fúnná wàlúmọ́ àbí omi wọ̀nà àwìn àbí tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ̀ṣùpá tó bàá fi àtún fi àtọ́ ìfọ́wọ́lé àrẹ̀ ẹ̀dùn Ah, ìtọ́lá làbí àjùmọ̀ náà rọ àwọn olùmọ̀ àwọn náà ní pé kíni ṣúgbà sí wa láàrin wa wọ́n ti pín àwọn tó ní ìtàkùn jọ ṣíà wọ́n ti pín wọ́n jọ lómi wọ́n jọ ṣíà omi wọ́n jọ ṣíà ojú ọ̀nà tó eléyìí ní irú ṣúgbà fún wàfẹ́ ni wọn àwọn mí bọ̀dọ̀ àwọn míì sọ fún àwọn olùmọ̀gbẹ́ nígbà tó jẹ́ pé nǹkan yìí wọ́n tún ní tí wọ́n ti jọ láti wọ́n ti pín ní tìjú òsín àtàkùn pa wọ́n pọ̀ mọ́ ìyàtọ̀ wà láàrin rẹ̀ nǹkan tó pa wọ́n pọ̀ tó wá jẹ́ pé ẹ̀tọ́ ṣúgbà yẹn ó ìfún wà nílẹ̀ fún irú ẹ̀ gbá yẹn ẹlẹ́kẹ̀sán ó jẹ́ pé òun náà lè gbẹ̀yìn nínú àwọn ìdájọ́ tó wà fún ṣúgbà òun náà ní pé làbújá ti ṣẹ̀ bí mìnà ákùnjẹ ní ìlú màbí túláàsì ìṣẹ̀lẹ̀ islam ibi ìṣe ẹ̀kọ́sì mẹ́ta ni ó wá ta mẹ́tẹ̀ẹ̀ta wọ́n tó fẹ́ ṣe ṣubú àti ìṣẹ̀lẹ̀ tó fẹ́ ṣe ṣubú àlóòótọ́ ó ra mẹ́tẹ̀ẹ̀ta ni ó ní sọ pé ìlà méjì bẹ̀ dá ẹ àbí ìlà yọ̀ọ̀ta òtún láti gbogbo kí ni kó gba gbogbo ẹ̀ wàlà yá kókó bá àdọ̀wù wọ̀yẹ́ tó kú bá àdọ̀wù kò lè gbá pàtàkì wá pàtàkì lẹ̀ kọlọ́ọ̀ mú díẹ̀ bẹ́ẹ̀ wá fi díẹ̀ lẹ̀ wàzáàlì kàdá màá ń lè lọ́ọ̀rí àlùmọ̀ṣẹ́rì eléyìí ti sẹ̀lẹ̀ ìsàmùfẹ́ fi gbé ìnira kó fún kíni fún alùpùpù ẹ̀dọ́ra nígbà tó ní wọ́n ra plọ́ọ̀tì mẹ́ta wọ́n ní wọ́n dé pẹ̀lú súpà wọ́n ní wọ́n ra méjì bẹ́ẹ̀ kẹ́ni mọ́ mẹ́yọ̀ kan ó jẹ́ pé mẹ́ta lòún nídìí ó fara níbà báwọn kó gba ọgbẹ lọ́wọ́ rẹ̀ gba ọgbẹ lọ́wọ́ rẹ̀ ẹ́ kó kíni kó kó rẹ̀ kú kó lọ wá níra wọ́n ti mọ̀ pé òní ra gbogbo ẹ̀rẹ̀ fún ìṣẹ̀lẹ̀ ìdáhùn tó ká sí i lóbi àfẹ́sí ni ó bá wọ òun náà ti ṣẹ̀lẹ̀ àdúgbò mi ẹ̀ka lè fún wọn ẹ wọn náà gbọ́dọ̀ wàá kọ́ni abáyìn látara tó wọn náà fẹ́ gba ráìtì rẹ̀ tó eléyìí òun náà ní àwọn ìdájọ́ tó wà fún wọn níta pè ní àṣùmọ̀ á nínú òfin ìṣẹ̀lẹ̀ Islam ẹlẹ́ẹ̀kejì tó wà lábẹ́ báàbù yìí òun náà ní ìtẹ́jú wọn pè ní àlìjíwá àlìjíwá òun náà ní ìjọ gbé ládùjọ jẹ́ aládùúgbò kéèyàn jọ múlé tira ẹni òun náà pè ní àlìjíwá neighborhood kájọ wà alimọ́sálà tó sáàdì sàtú sí àkàmì tiwa àwọn àdájọ́ wo ló wà fún ẹ̀sìn ìbájọ́ jẹ́ níbọ̀ àjọjẹ́ aládùúgbò àwọn náà ní ìdájọ́ tí wọ́n ń ṣẹlẹ̀ àti náà àjọmúlé tira wa àjọmúlé tira wa àjọmúlé kẹ̀kẹ́ alijaru lawo hakun alajari níbọ̀ ó ní ẹ̀tọ́ lórí lọ́dọ̀ níbọ̀ rẹ̀ ọ̀kọ̀dà ọ̀sán nàbí sallallahu alaihi wasallam bíi jẹ́ hàtà dáadáa ayé wa nípa wọn anabi sallallahu alaihi wasallam tẹnumọ́ ọ̀rọ̀ aládùúgbò ẹni alábàágbé ẹni anabi tẹnumọ́ débi pé àwọn sábẹ́ ní sànàbí ò ní bá débi pé yóò padà ní ká máa jogún ara wọn báyìí pé anabi bá anabi bẹ́ẹ̀ ti sọ anabi máa ń sọ ẹ ẹ mójútó ọ̀rọ̀ aládùúgbò ẹ má fara ní aládùúgbò ẹ má ṣe báyìí aládùúgbò anabi máa ń sọ ní wọn gbogbo gbà ṣé bí àwọn sábẹ́ ń rò lọ́kàn àwọn pé ṣé ìsèpá anabi padà wá fún òfin wa pé aládùúgbò ẹ lè máa jẹun ara yín bìtì ìfọlágbára dé àbí sọlá wa sọlá mu máa sọ àyìnká náà sàbí máa ń dá lọrọ sọlá sọlá wa sọlá yóò sí ní bìjà hàtà zanadu anáwó sáyíwá rẹsàwó hàtà zanadu anáwó sáyíwá rẹsàwó títí tí mo bí anabi máa tẹnu máa dídí pé ìwọ àrùn gbà pé anabi padà sí kíni yóò padà nípa máa jogún ara wọn tó bá yá tó eléyìí anabi sọlá wa sọlá máa sọ àtọ àtọlẹ rẹ ọmọ nàìjíríà jẹ ilà jáàrí yìí ẹ tó bá ní kó kàtà sọ́dọ̀ aládùúgbò rẹ tẹ́jọ múlé kiri ẹni kàá sájà ilà ìdúró ìmáàfì àdìsí kẹ́bi kéèyàn ní bùkátà pé èèyàn fẹ́ fa omi kọjá lórí ilẹ̀ rẹ̀ nìkan èèyàn ní bùkátà pé mo fẹ́ fa omi kọjá lórí ilẹ̀ aládùúgbò kò sọ́nà bí mo fẹ́ gbà níbi gbé omi kọjá tí ò yóò ná mi ní wàhálà àbí tẹ̀ mọ́rọ̀ rárá tó ìlú eléyìí mẹ́tọ́ sí inú ìwọ̀sí inú bùkátà tẹ̀yàn máa ní àwọn màmá mi fi mólìkì yìí àbẹ́yẹn fẹ́ máa gba àlùkà kọjá òun náà ló sì ní àmójú ọ̀nà tí yẹn lè gbà kọjá náà ni irú eléyìí inú kan tí yẹn máa ní bùkátà sí ni àwọn náà wí láàyè àbí àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọjá níwájú ilé aládùúgbò ẹni àbí kí wọn fẹ́ fa náà bí òkú aládùúgbò ẹni irú eléyìí nínú àwọn yàní bàtà tí yàrá máa ní síra ẹni tí yàrá ti yọ múlé síra ẹni mo fẹ́ mú omi lọ́dọ̀ yín mo fẹ́ múná lọ́dọ̀ yín mo fẹ́ gba mo fẹ́ máa gba ojú ọ̀nà ibi iwájú ọ̀dọ̀ yìí mo fẹ́ máa gba abẹ kọjá tó jẹ́ pé oṣù fún nira báyìí gbogbo eléyìí inú àwọn tí yàrá máa ní bùkátà sí ni wàhálà jáde àfààní túláàsì ni fún ẹni tó bá jẹ́ níbọ̀ ayò hákìkọ̀láwù hájàtàwù túláàsì ni kò jẹ́ orí bùkátà òun bíyà kò jẹ́ kó fa òun kọjá lọ́dọ̀ rẹ̀ nígbà tí o bá ti ní ọ́la kò jẹ́ kó fa ọ̀nà kọjá lọ́dọ̀ rẹ̀ nígbà tí o bá ti kó nira bọ̀ kò jẹ́ kó la ọ̀nà kọjá kó máa kojú ọ̀nà kọjá nígbà tí o bá ti ní nǹkan tó fi ní ọ́la so sàwa nǹkanẹ́ bìí wà dé pé bákan náà ní pé tó bá gbowó ní gbá ní ó sàyè báyìí ìwà fẹ́ mú un sí problem pẹ̀lú eléyìí àwọn tó jẹ́ èrè wa àbí kò tẹ̀ ní kankan tó gbà lórí ẹ̀ tó ti kúló gbà tó bá ti jẹ́ aládùúgbò rẹ ẹ̀ ó lẹ́tọ̀ọ́ kó ti kiri kó ti dáadáa pẹ̀lú ẹ̀ wàlá ẹ̀ yóò lè ní sáà kò wá lẹ́tọ̀ọ́ fún ọmọ nìyà àyùn ìdá fi fi múlìkì ní máa yẹ kó fi jáde yìí kò gbọ́dọ̀ fi ilé nǹkan tó ní kápá ilé tó ní kápá ilẹ̀ tó ní kápá kò gbọ́dọ̀ sí kankan lórí ẹ̀ ní nǹkan tí ó máa ń kó ní abá aládùúgbò rẹ̀ tàbátìlì náà fi dàtí gẹ́gẹ́ bí kéèyàn wá yọ wíńdò ẹ kó yọ wíńdò kan tó jẹ́ pé tẹ̀túlù alábẹ́ ìtìmí ṣe pé láti fi wíńdò oúnjẹ ó máa wá rí ilé aládùúgbò rẹ̀ ó wá yọ wíńdò sí tí ó wá bọ́ sí yàrá yàrá ó yàrá ó wá ní ṣebí wọn ká lùkú mú àlá rẹ̀ ni tó bá wù mí yọ síbẹ̀ tó irú eléyìí ti kò lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam àwọn masinahin yóò kule kó jẹ́ ọ̀rọ̀ bí àfọwọ́sì àbíkẹ́yẹ ní fásitì kan tó jẹ́ pé ohun rẹ̀ ariwo rẹ̀ yóò máa ní agbára ṣe pé yóò máa ti sọ́kọ̀ aládùúgbò rẹ̀ àbíkí wọn láwọn ẹ̀rọ ńláńlá ṣe pé ẹ bá ti sẹ́ ẹ̀rọ báyìí dé wọ́n kà lóko yóò máa kọ́ ni wọn ò ní gbádùn mọ́ ládùúgbò irú eléyìí kò lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam àwọn náà wíwá rẹ àbáwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ike wọn máa play music inú ilé inú yàrá ẹ inú yàrá ẹ náà music haram nínú ṣẹ̀ríà Islam ẹlòmíì tó wà máa ṣe kíni yóò tó wà máa bí ní aládùúgbò rẹ la ẹ ṣé bó lè tó wà máa pé kò fẹ́ gbà wá sí kò tó máa kó fẹ́ máa gbọ́ kíláàsì ó sì lo earpiece kó fi dé ara rẹ kó máa dà wọ́n ti pẹ́ẹ́nu yàrá rẹ nítorí ayé lọ́lẹ̀ tó gbẹ́rẹ́ àwọn ọmọ ẹlòmíì wá yí sókè débi pé gbogbo arògiri àwọn ọjọ́ wà nulẹ̀ ẹ̀ máa gbọ́ gbìgbìgbìgbì lẹ́ẹ̀ma gbọ́ ìwọ́lọ̀ fi ní rẹ̀ nílà kọ́lá tí ì bá ti music gan kọ́lá tí ì olé kùránì lèmi play àbí wà sí ni ọwọ́ aláwùjẹ bẹ́ẹ̀ lómi ń sùn báwọn nìsín ẹ̀ ń tí èsì gbọ́ rẹ̀ láti fẹ́ máa gbọ́ kùránì èsì gbọ́ rẹ̀ láti ẹlòmí lọ́mọ tó sùn ó wá sàn ògbólé wa ń hó ògbólé wa ń dún tó ilé yìí nìsín kò lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam tó ó ní wàyí dàkánà bẹ̀yìn náà kùmá jìdá àrùn ìṣàrọ̀ tó bá wá jẹ́ pé ẹ wá ní ògiri wọ́ọ̀lù tó jẹ́ pé ẹ̀mẹ́jì lẹ́jọ́ ní ẹ̀ lẹ́jọ́ lẹ́tọ̀ọ́ sí wọ́ọ̀lù yìí láyọ̀ tó sọ̀rọ̀ fún bíi kò sẹ́ni kan tó lẹ́tọ̀ọ́ láti kíni láti ṣe kankan lára ògiri yẹn wọ̀nyẹ́ tó wọ àlẹ́ yìí kájà ilà ìlà tọ̀rù wa ó gbọ́dọ̀ nípa kó lérí ògiri yẹn ẹ kó wá nagilé ní ìgbàdá yẹ pé ẹjọ́ fi ti àlàní ilà ìlà tọ̀rù wa àyàfi tó bá ti túláàsì lókun ṣèké kò rọ́nà mi tó fẹ́ gbà náà ó jẹ́ kà á yà kájà ilé yìí ń dá access cave gàbí kéèyàn ní bùkátà sí bàtẹ́ bá fẹ́ ṣe kíni tẹ́ bá fẹ́ ṣe rúù o fẹ́ rúù o wá ní bùkátà sí pé kó ṣe kó nagi kọjá níbi fẹ́ǹsì ẹ̀jọ̀ ni irú eléyìí ti kó lẹ́tọ̀ọ́ nínú sẹ́ríà Islam wàlá yamna anna min zalika ẹ̀ńtẹ́ ẹ̀jọ́ ní òwà gbọ́dọ̀ sí kíni gbọ́dọ̀ kọ́ ni ìlara ìnígbà ẹ̀rọ kó gbọ́dọ̀ náà sálẹ̀ ilé o sì mọ̀ ní bùkátà sí kò sọ́nà tó fi lè fi rúfu ilé rẹ̀ àyàfi kí irú kaba kó kíni àyàfi kó kọjá lọ́dọ̀ rẹ̀ liqawlihi sallallahu alayhi wa sallam wọ́n ní torí ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó sọ pé la yamna'u jarun jarahu an yagriza khashabahu fi jidarihi anabi sallallahu alayhi wa sallam ó ní aládùúgbò kan ò gbọdọ̀ kọ̀ọ̀kan aládùúgbò kan pé kó má nà kó na igi lórí kíni lórí fẹ́ẹ̀sì tó jọ làwọn kò gbọdọ̀ káàkó ní ìlànà àtẹjọ́ kó bá pé á ah, tẹ́bá nàgì sí báyìí o tẹ́bá yín wọn sẹlẹ̀ sọ́dọ̀ tiwa náà o ẹjọ́ sọ́lá àyàrá yín àbálá ìdíkó ní ìlànà àtẹjọ́ kó bọ́ anabi sallallahu alayhi wa sallam ní ìwọlọ̀ síbẹ̀ àdídì wa ní sọ̀yìn Bukhari gẹ́gẹ́ náà lè wà nínú sọ̀yìn Muslim. masala tó gbẹ̀yìn òun náà ni alimasalatu arọ́bìá fi turukọ́t òun náà ni àlàyé ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀rin nípa ojú ọ̀nà inú ṣẹ̀ríà Islam ojú ọ̀nà náà tún lófin ojú ọ̀nà tí gbogbo àjọ ní tá àjọ rìn ẹlòmíràn ni ẹ tí bá àjọ lọ́nà ni jálóka mẹ́ ojú ọ̀nà gbogbo wa náà ń tàjọ ni òun náà tún lófin nínú ṣẹ̀ríà Islam ó ní ìdájọ́ nínú àwọn ìdájọ́ tó ní òun náà ní pé láàyè ju mùdọ́yà kọ́tù mùsùlùmí náà fi sùrù kọ́ sí yìí èèyàn kì í fún ọ̀nà mọ́ mùsùlùmí ojú ọ̀nà mùsùlùmí tí mùsùlùmí gbà káwá sí kíni káwá fún ojú ọ̀nà yẹn kó má lè ráyè gbàgbẹ́ má àbí kó má ní access sí ojú ọ̀nà wọn gẹ́gẹ́ bí ojú ọ̀nà tó gbogbo wa ń gbà nìyí lẹ́nu kan wá kọ́kàlùkù máa wá bu díẹ̀díẹ̀ ìwọ́ bu síta eléyìí náà burú síta ojú ọ̀nà padà wà fún ẹ̀wá níbi lẹ́kọ̀ọ́ mọ́tò gbàmá eléyìí wò lẹ́tọ̀ọ́ ní sẹ́ríà Islam ẹ̀rí àwọn ojú dáná kalẹ̀ ní sìn tóní tóní bí wọ́n ti là ọ̀nà pélé àwọn tòní tọ́nà ọmọ gbà ní pátélé wa ń kọ́ lè tiẹ̀ ní sìn ó wá di ọ̀nà yẹn débi pé àwọn tó ń bẹ lẹ́yìn kò wá sọ́nà bí wọ́n ti gbà débi lé wọn má irú eléyìí kò lẹ́tọ̀ọ́ ní sẹ́ríà Islam ẹ̀ gbọ́dọ̀ fún náà máyà ṣe pé kò á ní ráyè máa kọjá ẹlẹ́ẹ̀kejì inú ìdájọ́ tó wà níbi ojú ọ̀nà la yajuzu an yuhdisa fi milkihi ma yudaifu tariq kò tọ́ fún yàn kéèyàn ó ṣe kankan sí ibi tó jẹ́ pé yẹn náà lèyàn nílẹ̀ òun náà lóòótọ́ ilẹ̀ rẹ̀ lóòótọ́ àmọ́ tó bá ṣe kan yìí kò ní jẹ́ káwọn èèyàn máa rọ́nà kọjá má yóò fọ́ ọ̀nà márùn èèyàn látara pé kíni látara pé oṣù kankan sí orí ibi tó jẹ́ ilẹ̀ jẹ lóòótọ́ ẹ̀ẹ́n mú níbẹ̀ nígbà tó wá níbẹ̀ wọ́n wá gbé kankan sí ọ̀sẹ̀ pé nǹkan yẹn yóò máa wá dí àwọn èèyàn lọ́wọ́ kò ní káwọn èèyàn Islam torí pé yóò kó nira anabi sọ kí mùsùlùmí máa ṣe kí ni kó máa kó ìnira bá mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ẹlẹ́kẹta la yajuzu an yattakhidha mawqifan bidabatihi aw sayyaratihi bitariqil marra lẹ́bẹ̀ẹ́ náà ni kò lẹ́tọ̀ọ́ wípé kéèyàn wá ṣe kí ni kéèyàn wá ṣe ibi táwọn dábàá rẹ̀ ẹ̀ ibi tí ó máa so dábàá rẹ̀ má sí ojú ọ̀nà táwọn yẹn gbà kọjá ó ti aago omi tí dábàá rẹ táwọn dábàá tí ó máa sun wọn mọ́ ó ṣe ibi táwọn yẹn ń gbà kọjá àbó ká aago tí ó máa kọ́ àwọn yẹn lára sí síbi ojú ọ̀nà tí káwọn yẹn máa gbà kọjá kò lẹ́tọ̀ọ́ haúsá yàrá ti yí àbí tí ó máa pààkì ọkọ rẹ̀ sí ọwọ́ àti ìdùnnú ti yọ apáàkì ọkọ rẹ̀ síbẹ̀ tí wọ́n fẹ́ kọjá lálẹ́ ní ìdíyẹ́rì a máa lọ lè gba bòmíì ni àbá máa ra fún àmọ́ kọ́kọ́já báyìí ni eléyìí wò lẹ́tọ̀ọ́ ní sẹ̀ríà Islam tí o bá di ọkọ̀ àbí kí o wá kó àwọn kí n ti tẹ́ o máa so àwọn ẹ̀rọ̀mọ́ ibi tí o ti kí ni ibi tí o máa di àwọn ẹ̀rọ àgbàdo máa fẹ́ kọjá eléyìí náà bọ́ sábẹ́ kí ni lábẹ́ pé yàn kó nira bá ọmọ ìyá yẹn ní mùsùlùmí ni. ẹlẹ́ẹ̀kẹrin nínú ìdájọ́ tó jẹ́ pé òun náà nìgbẹ̀yìn nínú àwọn ìdájọ́ tó wà níbi ojú ọ̀nà òun náà ni pé àtọ̀rí kò hákùn lè jẹ̀mí ojú ọ̀nà tẹ́ rí gbogbo yẹn ló lẹ́tọ̀ọ́ gbogbo àná lálẹ́tọ̀ sí wàtẹ́jì wọlé muhammadu alẹ́ yìí ó wá di túlá sáàsìkì ni ká máa sọ ojú ọ̀nà a gbọ́dọ̀ máa lálà sí ojú ọ̀nà mí ń jẹ̀mí ìmá yẹ̀dúrú máa rọ́ alẹ́ yìí pẹ̀lú gbogbo tí ó bá ti kó ní abá ẹni tí máa nì ilmu kàlàfáà gẹ́gẹ́ bí ká kó àwọn nǹkan lò máa owó náà àtẹ̀yìn olùmọ́ níṣẹ́ wàá lọ kó o dàsójú ọ̀nà wàá dàsójú ọ̀nà táwọn yẹn ń gbà kọjá lórí kó lò má ẹ̀ bóyá bóyá àwọn aṣọ àlòkù ni àwọn igi tó lò àwọn pákó àwọn bíi gbogbo àwọn alé tó lò má wàá dà sí ojú ọ̀nà eléyìí wò lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam wàlùkọ́má im àti dustbin alùkọ́má im àwọn nǹkan tó yẹn máa ń da ìdọ̀tí sí àwọn wéètì nǹkan tó yẹn wàá máa dà sí ojú ọ̀nà àbíkẹ́yìn ó ti wá sí ẹlòmíì yóò tún wá sí kínni yóò tún wá yàgbẹ́ sójú ọ̀nà àbí kó da ìpín sójú ọ̀nà kó dalẹ̀ sójú ọ̀nà anabi sallallahu alayhi wa sallam anabi ni ẹ̀jìnà sáwọn nǹkan kan tí máa ṣe kíni àwọn nǹkan tí máa tí máa fa ibi dandan Allah subhanahu wa ta'ala tí máa fa làánà léyà lórí òkínni sádàbí ká inú ẹ̀rọ anábì sallallahu alaihi wasallam ní kéèyàn máa ti kíni kéèyàn ọmọ yàgbẹ́ sí ojú ọ̀nà táwọn èèyàn gbà kọjá àbí kéèyàn tọ̀ síbẹ̀ táwọn èèyàn bá kọjá nísìnyí wọn wá tẹ̀gbẹ́ mọ́lẹ̀ àbí yóò máa wá rùn sí wọn lójú ọ̀nà anábì ní kéèyàn sọ̀rọ̀ àbúkù kúrú àwọn kaba yìí nǹkan tó kúrú ni. lè anna ìmọ̀tọ́tà àdá nítorí pé ká gbé ẹ̀gbin kó lójú ọ̀nà ká mú ẹ̀gbin àbí nǹkan tó lè ṣèyàn sùtá ká mú kó lójú ọ̀nà táwọn èèyàn gbà kọjá ṣọ́ọ̀bà tó ń mìíràn ṣọ́ọ̀bà ìmàn ègígé kan ní branch kan nínú branches of iman Eh? ẹ̀ka kan ní nínú ẹ̀ka iman anabi ní iman tẹ̀rí ń bídà tún wa sab'una shu'ba anabi ní iman tẹ̀rí ń ó lé ní seventy ẹ̀ka tí iman ní ó lé ní seventy anabi sallallahu alayhi wa sallam wa ni èyí tó ga imani wọn náà ni la ilaha illallah la ilaha illallah onímọ̀ ni tó ga anabi ni wa adnaha èyí tó wá bẹ̀rẹ̀ jù nínú ẹ̀ tó wá lẹ́lẹ́ wọn náà ni ìmọ̀ tó tó adá òun náà ní kéèyàn gbé nǹkan tó tí ó kó ní abáwọn èèyàn kó lójú ọ̀nà so eléyìí nínú ìmánì náà ló wà orí tí ó kó ìgò lójú ọ̀nà òun kó lójú ọ̀nà páànù àwọn tí máa ń níyàn lá àti mọ́kó tuntun abáyàn àbáwọn nǹkan mìíràn tó jẹ́ pé nǹkan òórùn tí ó máa wá níyàn lá pé òkú kó lójú ọ̀nà nínú ìnígbàgbọ́ náà ló wà so eléyìí òun náà ní àwọn ìdájọ́ tó wà lábẹ́ kíni lábẹ́ àtòròkọ́t àwọn ojú ọ̀nà tí yẹn máa ń gbà kọjá gbogbo àwọn òfin yìí ṣẹlẹ̀ àti dáàbò gbé wa ó gbé kalẹ̀ fún wa láti wa kọ́ bàbá wa di pé a máa wá bínú ara wa a máa kórìíra ara wa a máa sépèlè ara wa láwùjọ a máa bára wa jà a máa ro aburú síra wa látara kíni látara pé à bára wa ní ojú ọ̀nà a máa bára wa níbi kíni látara pé àjọ wà ládàlúgbò àjọ múlẹ̀ síra wa so eléyìí ká gbìyànjú ká sọ ìwọ̀ ká sọ ìtọ́ yìí èèyàn kì í fi ara ní mùsùlùmí kátó wá sọ pé ẹni tó jẹ́ aládùúgbò rẹ̀ ọ̀lẹ́ yìí fara ní ẹni tí mùsùlùmí gan ẹni máa fi ẹni tí mùsùlùmí kò máa wá kó nira bá àmọ́ ìtò burúkú láyé ni kó wá jẹ́ pé mùsùlùmí tó máa pàrà ni ẹ̀ṣẹ̀ délé tó lágbára ju ẹ̀ṣẹ̀ mi lọ àbí Allah subhanahu wa ta'ala wọn láti àlékún àgbẹ̀yẹ sí fún wa kó bí ẹ̀ṣẹ̀ wa ní lórí lánàá nabi sallallahu alaihi wa sallam innahu waliyyu dhalika wal qadiru alayhi hada wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanahu wa ta'ala alhamdulillahi la ilaha illa anta astaghfiruka wa atubu sọ. Naam. Uh, ẹni tí bẹ́ẹ̀ sàn bẹ́ẹ̀ lè wọ́n ní ẹni tó ń kú sẹ́yìn ní káàní bí sọ̀lá wàlú sọ̀lá káàní bí káàkó pé ẹni tó kúkú tó wà ní sàn pé ẹni kúkú sẹ́yìn náà tó ní kú sẹ́yìn ní pé ẹni tó kúkú tó ní agbára ikú nira ikú rora so àtàbí ká àwọn kan tó pé àtàbí ní ẹni tó kúkú sẹ́yìn náà láàmú sí so a gẹ́gẹ́ bí ẹni tó kú ẹni tó jóná mọ́lé gẹ́gẹ́ bí ẹni tó kú sódò tó kú omi gẹ́gẹ́ bí ẹni tó gbé àárẹ̀ inú ló pa anabi sallallahu alaihi wasallam ó kó gba àwọn ilé òní ẹni tó jẹ́ kíni anabi gbé ní sẹ́yìn àti gẹ́gẹ́ bí ẹni tí wọ́n pa nígbà tí ń dáàbò bo dúkìá rẹ̀ nígbà tó fẹ́ gba dúkìá rẹ̀ lọ́nà àìtọ́ ni wọ́n bá wọn sọ́gbù tó wọ́n fẹ́ gbà wọ́n bá pa anabi karo lé nǹkan sẹ́yìn àmì tó jẹ́ yàrá sẹ́yìn gidi ẹni sẹ́yìn tó ń ní àwọn ìdájọ́ tó jẹ́ pé ó tún ju tàwọn yòókù lọ òun náà ní shahidul ma'araka òun náà lẹ́nu tó kú lójú ogun ẹni tí jagun lójú ọ̀nà Islam tó wá kú sójú ikú tó kù nísìnyí òun náà ní ikú sẹ́yìn irú ẹni o Ànábì sallallahu alaihi wasallam ní ìwé gbọ́dọ̀ wé wẹ̀ irú ẹni báwọn ẹni wẹ̀ ẹtì báwọn nísìnyí ẹ kàn sí ẹ dà sọ́kọ̀ ẹ sì sí báwọn náà ẹni wẹ̀ Ànábì tó wá tíjọ́ gbéjà lẹ́fẹ̀ẹ́ yàrá máa gbogbo ojú àpá wọ ẹ̀jẹ̀ ń ó ní òórùn rẹ̀ yóò máa rùn tó bá gbé dìde yóò máa rùn ju òórùn wà lè fi lọ so Ànábì sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ nípa rẹ̀ tẹ́wáá ní ẹtọ́ bá wá jóná mẹ́lẹ́ àbẹ́tó kó àwọn sẹ́yìn so irú ẹni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ ní kíni kò gbọdọ̀ ní ẹbọ kó jẹ́ pé ẹni yìí bá ó jẹ́ ẹlẹ́bọ ẹtì bá wọn sòtọ́ yẹ pé ó lẹ́ṣẹ̀ lọ́rùn tó jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ ni sọ Allah subhanahu wa ta'ala ó á fi gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ fún ayé àfi gbèsè nìkan ní orí àfi kan anabi sallallahu alayhi wa ó ní Allah subhanahu wa ta'ala gbogbo ọ̀sẹ̀jì ẹ̀ bá kú ẹ̀yìn kí n gbà pé ayé àfi gbèsè nítorí pé ṣèyí gbèsè tọ so gbèsè nìkan òun ni wọ́n lè yá bìkan àbáwọn ẹ̀sẹ̀ tó gbọ́ lọ́sùn hàn wọ́tà yóò yá bì fún so àmì tó bá wá jẹ́ ẹlẹ́bọ irú eléyìí ọlọ́sùn hàn wọ́tà alá òní ṣẹ́gẹ́ni ṣẹ́yìn tó kún òwúlò fún nítorí pé nílé ìwé kò jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ náà àwọn ni òní tó ó àwọn sí ọba àyàfẹ́ tó bá kú lójú ogun nìkan òun náà ní ẹni tí àníwẹ̀ Allahu ta'ala a'lam. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك